وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أكون نسرا وما للعبد له إلا أن ينتزعه السيد owó ẹrú lẹ́yìn ìgbà tí ẹrú bá ti di owó tí fífún ẹrú lómìnira bá lọ́wọ́ ẹrú ẹrú olówó yìí owó ti yé wa tẹ́lẹ̀ kíkẹ́ ẹrú ò lè dá nǹkan kan ní àdóhùn àti tó ní nǹkan àníbi méjèèjì jẹ́ fún olówó rẹ̀ ṣùgbọ́n nígbà tí olówó ẹrú tó bá ti lè fún ẹrú lómìnira gbogbo owó tí òmìnira yẹn bá bá lọ́wọ́ ẹrú ẹrú náà ló ní bẹ́ẹ̀ náà lẹ́rú tí ọkọ ìwé pẹ̀lú olówó rẹ̀ lórí àti sanye kan fi rárọ̀ ń padà lórí ibi tó bá ti san owó yẹn yóò di òmìnira nígbà tí owó yẹn bá ti lè pé gbogbo owó yòówù tó bá tó kù sọ́wọ́ ẹrú ẹrú lọ. tó eléyìí ó hàn yí pé ẹ̀sìn Islam kò sábò sí nínú rẹ̀ bí ṣe wùlọ kéré máa ó fún gbogbo oníkálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ kò sì gbà kí àbòsí ó rí ilé ẹ̀ kankan. ó tilẹ̀ jẹ́ pé ṣáájú kẹrù tó dòmìnira a ní kò lè dá kankan ní ṣùgbọ́n ní ìsìn tó ti dòmìnira ó ti lè dá nǹkan ní àti pé owó tí òmìnira bá bá lọ́wọ́ rẹ̀ ń bọ́ yẹ́sìrì ààrẹ ìfọ́kùnmọ̀ fẹ́rìyà ìdájọ́ òmìnira náà yọ sàn lórí owó tí òmìnira bá lọ́wọ́ ẹ̀rú ilà ẹ̀yẹ̀ntẹ̀sí àbùsẹ̀yẹ àyàfi tólówó rẹ̀ bá jẹ́ àgbà lọ́wọ́ rẹ̀ o agbọ́ pé ńgbà tó ti dòmìnira báyìí ní kí á tó dòmìnira báyìí gbogbo owó tí ń bẹ lápò rẹ̀ wọ́n ló ní kọ́dà ẹ̀mí ọ̀gbà ilé ó ti san owó tá a ní kọ́ ọ̀sán tán ẹ bá ní wàá kó rẹ̀ ó ti sanwó tuntun á ní wọ́n wà fún rẹ̀ ní gbogbo ọjọ́ bá bá ń bẹ̀ fún tó kó wá kò sí wà àgbàmọ́ náà nù kò tún ní gbà mí mọ́ lẹ́yìn ẹ̀ èyí túmọ̀ sí wípé lópin ìgbà tí olówó rẹ̀ yún olówó rẹ̀ tẹ́lẹ̀ o tí ọba ti já owó gbàmọ́ lọ́wọ́ ẹrú náà lólówó yẹn ṣùgbọ́n tó bá já gbàmọ́ lọ́wọ́ sẹ́mi pé àgbà máa nù nígbà tó náà bá ti dòmìnira òun náà ti dání tó lẹ́tọ̀ọ́ láti dá nǹkan ara rẹ̀ ní. bákan náà àtàní fẹ́yìn àjọkọ̀ ọ̀gá dẹ̀rọ̀ wọ̀lẹ́mi yẹn máa rẹ̀ wò fẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ wò ẹ̀yẹn tẹ̀sí à èèyàn bá fún ẹrú rẹ̀ lómìnira pé ìwọ ẹrú mi o òdòmìnira àbí èèyàn kọ̀wé pẹ̀lú ẹrú wípé tó o bá ti lè san iye báyìí ó ti dòmìnira ìgbọ́n àsìkò téèyàn ń sọ ikú òun fún ẹrú lómìnira yẹn èèyàn sọ wípé yàtọ̀ sí wípé gbogbo owó tí máa ń bẹ lọ́dọ̀ rẹ lásìkò tí mo ń fún ọ lómìnira o èmi ni mo ní èèyàn ti sọ pé yàtọ̀ sí pé gbogbo owó ti máa ń bẹ pẹ̀lú rẹ lásìkò tó o bá san owó tá a jọ kọ́kọ́ san tó fi rárá rẹ padà tán èmi náà mo tún ní téèyàn bá ti rántí ṣe àlàyé eléyìí owó ẹrú ò lè di tiẹ̀ mọ́ o kọ̀tọ́kọ̀ wá torí pé ńgbà tó fún lómìnira ọ̀sọ́ yìí pé yàtọ̀ sí owó títí fún ọ lómìnira bábá lọ́dọ̀ rẹ èmi mo ní àsìkò tó ẹsẹ̀ jọ ń kọ̀wé ọ ṣàlàyé fún ipe ńgbà tí owó yìí sá pé o gbogbo owó tó ọba tún á ní èmi náà ní tó gba lọ́wọ́ rẹ gbà ń ẹ sọ yẹn lópin ìgbà tó ẹ bá ti sọ ṣàlàyé ìṣẹ̀lẹ̀ owó ànìyàn tẹ̀síà kọ̀tọ́ sí ọ ike kọjá irú owó bẹ́ẹ̀ gbà nítorí pé al-aslu adamul intizaa eléyìí tó jẹ́ òfin òun náà ní kíkọ̀ tọkọ nítorí pé al-intizaa ala وعدمه على ما صار tẹ́lẹ̀ ìlọlẹtọ sáti gbà á ìgbà ní kíá sẹrú ti dòmìnira ara rẹ ọtọ kíkọ rẹ lọ́wọ́ rẹ má ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ sàábì tó fi ànábì sallallahu alaihi ṣé kí n jọ ẹ lẹ fún un anabi ni rárá o tó bá dojú ìjà kọ mi kọ anabi ni dojú ìjà kọ ni tọ́ba wá dé kó ń lọ́ba yáwó tó pa mí kọ́ anabi lálùjáná lọ́wọ́ yẹtọ́ bá ti pé mi mo bá yáwó tí mo pa ń kọ́ anabi nínú ẹni ọwọ́ ìyẹn òmìnira nìyẹn ẹni tó bá jẹ́ òmìnira ara rẹ̀ ẹnì kò sẹ́rú tẹ́ ọ àdá ó gbà mọ́ lọ́wọ́ tẹ́ ọmọ wa pé tọ́ gbogbo bá pé pípa náà lọ fẹ́ gbà rárá o eléyìí jẹba ṣùgbọ́n àsìkò tó wà lẹ́rú yẹn máa hilatu man la hilata lahu ọgbọ́n ò lẹ́ni tí ọgbọ́n lè gbọ́n ẹni tí ọgbọ́n ọgbọ́n gbọ́n kankan nítorí pé wọ́n ní àtiwọ́ sí nǹkan àní rẹ ẹnìkan lónìí ọwọ́ abẹ wulẹ̀ ọmọ abajà lórí kọfẹ́ gbà nǹkan àní lọ́wọ́ rẹ ọlọ́run rẹ gan olóni pẹ̀lẹ́ ìtumọ̀ sí wípé lópin ìgbà tó o bá ti dá mẹ́jẹ̀mú rẹ̀ pé nígbà tó o bá tà tán o ìwọ ló ní owó tí máa ń bẹ àbí nígbà tó o bá fún lómìnira tán o ìwọ ló lówó tí máa ń bẹ pẹ̀lú ẹ̀ ajẹ́ pé ẹni tó lówó náà ló lówó kìí ṣe wọ̀. tí ẹ bá ti wá fún ẹrú kan láǹfààní àti wípé kókọ ìwé pé ọ̀sán owó kan nígbà tó bá ti san owó yẹn tán ó di òmìnira à ń pe ẹrú yẹn tó bá jọkùnrin ní mukadab tó bá ti di obìnrin à ń pè ní mukatabe ẹni tí ọba ti fi ọwọ ara rẹ fún nírú àǹfààní yìí ó ti kọ̀wé wọn ra rohun wọn gba rohun lẹ̀ lọ́wọ́ rẹ̀ òun di o wale yìí sẹ́lẹ̀ wọ́n òun kẹ́ẹ́tẹ́bẹ́ sí i sí ọ sí tún bá lò máa. tó bá jó obìnrin ni ó ti tọ́ sí ọtẹ́lẹ̀ kọ́ ọmọ bá lò nítorí jíjẹ tó jẹ́rú ẹ kọ̀sìnìsì tó ti kọ̀wé ní ìsìnkú ara rò ń padà láti ìjọ tó bá ti kọ̀wé ń kọ́dà láì sí ìsànkọ́ bọ̀ kò sọ́fì ọkọ̀ tó bá lò má. ìdí ni wípé lásìkò tí obìnrin ti kọ̀wé ń kó ń ara rò padà ó ti ra ààbò ó ti rà sọ fúnra ara rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ ó sì tún ti wá ìsọ tó gbópa tó nípa fún dúkìá rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ nísìnyí kìí ṣẹni tó lè náwó tó náwó gánmá kìí sì ṣẹni tó ti pé tọ́ba pé kókówó rẹ̀ wá yóò kó fún ọ má tó bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe síwájú ìgbèrú ẹrú tọkọ̀wé kó hàn rárò ń padà yẹn ọkà gara kò lè bá owó sísan yìí lọ síwájú má aṣọ ìpè lópin ìgbà tó bá ṣẹ́kù kọ́bọ̀ lórí rẹ̀ láti san tí ò tí ì san yóò tún padà di ẹrú torí àdéhùn tó sọ pé alùmùkàtàbù ràkìkan máa ràkì àárẹ̀ yìí dirhamu ẹrú tó akọ̀wé pé yọ rárá rẹ̀ ẹrú náà ni ọmọ ẹ jẹ́ tó kùn àti kọ́bọ̀ lórí rẹ̀ tí ò tí san tó bá ti kọ́bọ̀ lórí rẹ̀ tí ò sì san ẹrú náà ni ọmọ jẹ ṣùgbọ́n ṣe ti sanwó lọ àbí tó ti kọ̀wé fún wọn máa san tí ò sì sí kágara tó bá ti kóbìnrin ni ó ti dèwọ̀ fún ọ láti bá lò owó rẹ̀ gan ti dèwọ̀ fún ọ láti máa náwó mú tọ́ba lọ́ba ló ń kọ́ ìgbà tó ti kọ̀wé fún ọ̀rọ̀ àrùn padà àní kìí àjọ onídìí àpòsè zìnà onídìí àpòsè zìnà lè dọdọ gbadù ṣùgbọ́n ọkàn àbùkù ìyá ti zìnà ló ní jẹ ọmọgba ìbáwí àyàfi tó bá jẹ pé ọba ọba ọba ọba sàròyé pé ìwọ ọma ọmọ kí sẹ́yìn bá ti kọ̀wé bẹ́ẹ̀ ó ti dè wọ́ kọ́dà tó bá ti pọ̀ ọmọ ni kí ló tún fẹ́ wá dé bẹ́ẹ̀ mọ́ ẹ̀ gbaná o tó fi ọ lẹ̀ àmọ́tọ́ wa gbọ́ pé kí ni bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kú o ní jẹ gbàgbé náà ni bí ká sọ ọ lóko tó èkú wa gbọ́ ti níyàwó kan o ti níyàwó rí láyé ká nà ọlẹ́gbẹ̀ ọgọ́rùn-ún ká tó gbé ọ sá ká gbé ọ pamọ́ sáwọn èèyàn fọ́dún kan àní ìṣẹ̀lẹ̀ yẹn fún ọ ṣùgbọ́n jẹ ìyà wọ́n jẹ ìyà ìfọ́nìkò tiẹ̀ gba wọ́n ti fi ogún fún ọ lẹ́yìn náà wọ́n lọ fi ọ̀pá mọ́sọ́sẹ̀ méjì tòbí ru eléyìí sọ̀rọ̀ kí sẹ́yìn bá jẹ́ rúyà bẹ́ẹ̀ tó bá rí jọ́mi yóò àtẹ̀tẹ̀ máa lójú ní òtún lẹ̀ ìyún jẹ́ báwọn. ojú wa lọ kọlu ẹtù ti kọ̀wé pé ọmọ rárá rẹ̀ ṣùgbọ́n ojú ọ̀kánjúà òkú òní di nítorí ni ó mójú kó mbẹ ó mú ọdún kánú lọ́ba lóyún olóyún olóyún kó olóyún ti jẹ́ oní ẹ̀ má wá jìnnà òun náà ni tọ́ ẹ dákun obìnrin fẹ́ rárá tiẹ̀ padà ni wọ́n tún ti kàn ní pàkúté lẹ́sẹ̀ báyìí ó ti sọ ẹrù rẹ̀ ní wúwo báwo láti wá ṣe é sáàpì gómìnà yẹn máa sanwó nsọ ni pàtó bá sanwó tán tó bá bí máa ajá ìpín tọ̀. ó dẹni tó bímọ sọ́gà rẹ̀ ó sì tún dẹni tó ṣe pé ọ̀rọ̀ ara rẹ̀ padà. tọ́ àbí a sọ pé wo ọ̀rọ̀ pọ̀ ń san ó ti tó gẹ́bà nígbà tó ti lè lóyún fún bàbá yẹn tó ń tó ṣẹlẹ̀ nísìnyí pé ó ti di ó mú lùwàlù òní sanwó mọ́ odi ummul walad tọ́ba ti ṣe di ummul walad ayẹ́kọ́ di ìyá ọmọ ọ̀gá rẹ̀. ó sì máa sanwó àti rárá rẹ̀ padà. sẹ́lẹ̀yì ètò péjú náà nù kó di ummul walad ó sì máa bẹ lórí kó wọn sanwó àti rárun padà bó tilẹ̀ jẹ́ pé ọ̀gá ti sọ́ ní ti ọ̀pẹ̀ fún un. tí obìnrin yìí báyìí tó bá rówó san àtẹ̀pẹ́ ọlọ tí ọba rówó san tọkùnrin bá ti kúta ìkú àfún lómìnira rẹ̀ tí ọba ti rówó san tọkùnrin bá ti kúta ìkú àfún lómìnira rẹ̀. tọ́ba wa ṣẹlẹ̀ pa ti kọ̀wé pẹ̀lú ẹrú ẹrú yìí bá àjọ ọkùnrin ẹrú yìí bá àjọ obìnrin àti wá kọ̀wé ẹrú bá bímọ ẹrúbìnrin bímọ wọ́n bímọ fẹ́rúkùnrin báwo láti sọ ma dakhala ma'ahuma fil kitabati wa 'ataqa bi'id. رزقهما ọmọ wọn onáàdá ni tó ṣe é pé ìwé tí wọn ti kọ ọkàrí ọ̀nà tí ìyá yẹn bá ti rómìnira ọmọ náà dómìnira tí bàbá tó dẹrú bá ti rómìnira ọmọ náà dómìnira kí ti fún ọ̀sán lékún owó ọwọ́ òwe tí ẹni tó jẹ́ bàbá rẹ̀ tó dẹrú ti kọ ó ti tó ìwé tẹ́ni tó jẹ́ ìyá rẹ̀ tó dẹrú ti kọ ó ti tó láti fi di òmìnira ní kí á dé bàbá àbíyá rẹ̀ náà bá ti san owó tí wọ́n ti rárá wọn padà. a rí pé nínú òfin amẹ́nubà yìí pé ẹni tó lẹ́rú ọlẹ́tọ̀ sí ẹrú yìí láti máa bá lò. náà lọ́lọ́run sọ ọ́nà al ó ní wal ladhina hum li furujihim hafidhun. إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين àwọn olùmọ̀sọ ìpín àyà yẹn àwọn ọkùnrin nìkan ló bá wí o àwọn ma malakat aymanuhum damiru yẹn damiru dhukur ni àwọn ọkùnrin nìkan ló bá wí dúnà ìnáà kò obìnrin wí o ẹ̀hẹ́n kọ̀tọ́ sóbìnrin tó lẹ́rú ike kọ́ wá tẹ́ra rẹ̀ lẹ̀ fún ẹrú rẹ̀ kọ́ máa bá lò ó tó bá ti bẹ́ẹ̀ zina ló ń ṣe yẹn o bákan náà kọ̀tọ́ sóbìnrin tó lẹ́rú tó ní ẹrúbìnrin fóun àti ẹ̀ kọ́ wọn á dán iṣẹ́ àwọn kàtá aláìlórí lọ́wọ́ wò kọ̀tọ́ o ọkùnrin nìkan lọ́lọ́wọ́n bá fún lẹ́tọ̀ọ́ eléyìí ọkùnrin nìkan lọ́lọ́wọ́n bá fún lẹ́tọ̀ọ́ eléyìí tó bá wá ṣe pé ìyá lọ́lẹ́rú ìyá yìí á sì ti mà kíkẹ́ kọ̀tọ́ sí kí ìbálòpọ̀ kankan wáyé láàrin rẹ̀ àtẹrù rẹ̀ ẹrú ìjọkùnrin àbójóbìnrin ǹjẹ́ àwọn ọmọ ẹ̀yà yìí táwọn lè. kọ́tọ́ o yálọ lẹ́rú kìí sọ́mọ o ẹrú tọ́nà ń ṣèṣe lẹ́tọ̀ọ́ fún yàn láti máa bá a ní ìbálòpọ̀ ó náà lè téèyàn ní kápá lórí ẹ̀ ó ní àwọn máa malakat aymanuhum àbáwọn ẹrú tí wọ́n ní kápá lórí ẹ̀ torí ẹ̀ ẹrú ìyá ẹ ẹrú ìyá rẹ ni o kìí ṣẹrú tiẹ̀ o tó àgbẹ̀ tí ìyá ẹni bá ti ní èèyàn náà ló ní o kẹ́là bíi tẹ́lẹ̀ yìí kọ́ àmọ́ tí ìyá tó lẹ́rú tó bá bùn nínú àwọn ọmọ rẹ̀ lọ́kan nínú àwọn ẹrú ẹ̀ ẹrú yẹn ó dẹ̀tọ́ fọmọ tí wọ́n bá bùn ó dẹ̀tọ́ fún ẹnìkan pàtó tí wọ́n wá bùn ìní ọ̀dẹ̀tọ́ fún yàtọ̀ sẹ́ni tí wọ́n ò bùn dábàá wá pé nǹkan ẹ̀gbẹ́ ẹni tẹni náà ni kò sí ti ń jẹ bẹ́ẹ̀ nǹkan àbúrò ẹni tẹni náà ni ṣùgbọ́n kí ayọ̀ lọ pa ayọ̀ lọ ìyá tó bímọ púpọ̀ tọ́wọ́ àbùkàn lẹ́bùn àtọ̀ sí àwọn míì kọlọ̀ bẹ̀rù ọlọ. kẹ́bù ti ṣe wá nínú hadithi albashir baba nu'man tó bọ́ ọmọ rẹ̀ lẹ́bùn tọ́wọ́ ń pè àwọn pé ẹ̀bùn tí wọ́n bọ́ mi ní wọ́n bú nu'man pé àdá tọ́ba rí bẹ́ẹ̀ ajẹ́ pé ẹ lọ fi hàn nábì sallallahu alaihi wasallam kẹjọ jẹ́rìí. anábì sallallahu alaihi wasallam wọ́n sì mọ̀ yìí pé Bashir yìí ọmọ tó bí ojú ẹ ojú Nu'man lọ́wọ́ pọ̀ wọ́n yìí sọ pé akullu waladaka a'taytahu mithla hadha ṣé gbogbo àwọn ọmọ rẹ tó bí náà ló fún ro eléyìí ó ní rárá o wọ́n ti pè norman nìkan mo fún un ó ní rárá o ẹ wẹ́lẹ́ mi jọ jẹ́rìsì ẹ máa ṣe dọ́gba láàrin àwọn ọmọ yín ẹ má pè mí jẹ́rìsì àbòsí torí ẹ̀ tí ìyá bá bọ ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ lẹ́rú tí ò bọ àwọn míì àmì ìbéèrè wà mẹ́ kí ló dé tẹ́ ẹ bọ ẹnìkan tẹ́ ẹ bẹ nìkan tẹ́ bá ti bọ àwọn ọkùnrin ẹ bọ àwọn obìnrin náà lẹ́rú kéde pé tí wọ́n máa bá wọn sùn o àmọ́ ẹ̀bùn wọn tó rówó ni ẹ̀bùn wọn náà ní tiwọn ọjà bó ṣe jẹ́ mbẹ́. ẹnìkan wá nígbà tẹ sọ ìpín tẹ́rù tó ti kọ̀wé pẹ̀lú olówó rẹ̀ tọ́ba di pé wọ́n bímọ fún un àbọ̀ ńlóbìnrin ma lóbìnrin. ṣé ó sì rọrùn kẹrù ọjẹrú ó sì tún máa jẹyàwó bẹ́ẹ̀ ni ó rọrùn. nítorí pé ọlọ́wọ́n bá ó ṣe lẹ́tọ̀ọ́ fẹ́ rú pípọ̀ náà fẹ́ yàwó torí èèyàn ni kì í ṣe ẹranko èèyàn ni nípa pé títí máa wúyàn owó náà ẹranko ni nípa pa pàmò àtàbí màálù torí ẹ̀ ló ti jẹ́ pé eléyẹn kìyàtò ṣẹ́bẹ̀ làwọn olùmọ̀ọ́lù máa ń lò fún èwo lọ́jọ́ jù láàrin èèyàn àti ẹranko èwo lẹ́rú jọ jù irú ẹrú yẹn tó ṣe é pé ọlọ olóyún bí kọjá abilékọ olóyún èmi náà láti sọ ṣáájú. So pé gbogbo ọmọ tẹ́rú bá bí fawaladuha bi manzilatiha ọmọ rẹ̀ bí rẹ̀ náà ni ó rì àyàfi tó bá yẹ pé olówó rẹ̀ ló bí fún bákan náà tó bá yẹ pé ẹni tó bí fún wọ́n parọ́ fún kómìnira lóbìnrin yẹn wọ́n ló lómìnira ó sì mọ̀ yí pé ẹrù ni tòṣùpọ́n tó bá dájú wípé yéésì kí wọ́n parọ́ fún ọ ọmọ ẹlẹ́rú kó tó fẹ́ ọba rí bẹ́ẹ̀ àìkú gbogbo ọmọ tẹ́ ń bá ń bí ẹ̀ ń dá wọn jọ olówó obìnrin ni o tọ́rẹ́ tó ní náà lọ́lọ́mọ bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ o bí ìgbà tó fún aléwúrẹ́ tọ́ bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ o gbogbo ọmọ tí ewúrẹ́ bá bí ń kọ́ ẹni tó níye ewúrẹ́ lónìí àwọn ọmọ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ wọ́n rí tó eléyìí jẹ́ báwọn bẹ́ẹ̀ náà lọkùnrin tọ́jẹ́rú olówó rẹ̀ ó lè fi ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ míì fún lọ́nà tí ó jẹ́ pé gbogbo ọmọdé bá tún jọ ń bí wọ́n bá dá owó jọnu torí gbogbo ọmọdé bá bí owó náà tún ni ó tún máa dá wọn jọ wọ́n máa kó lọ sọ́jà lọ tà yẹn bẹ́ẹ̀ ṣe máa pé wúrẹ́ lọ sọ́jà lọ ta bẹ́ẹ̀ lọ ja àwọn ẹrú wa wọ́n ń pè ní sóòkò rọ̀péyọkọ̀ ọjà àwọn ẹrú ọwọ́ àlàyé john nígbà tí Islam lágbára gan tọ́lọ̀ tọ́lọ̀ wé tó fẹ́ rà tó mú lọlé torí tó bá ti rà ó ti di àwọn ọmọ amẹ́lẹ́kẹ́ ayé máa nùkùn ó ti dẹ̀ sọ ọba àràbí mẹ́wàá kọ́ ọ̀ràbí mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́run ọlọ́run tọ torí ẹ olówó tó lẹ́rú ó lè máa mà kó kó so igi láàrin wa torí kó rè ó lè máa pọ̀ sí ẹ sáà ti máa bí màá so tọ ìtumọ̀ pé tí wọ́n bá bí màá nu tọ́ba ti wá kọ̀wé tọ́ba jẹ́ ìdájọ́ tó mú bàbá ni ọmọ o tọ́ba jẹ́ ìdájọ́ tó mú ìyá náà ni ó mú ọmọ ìdí ni pé kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ká ya ìyá àtọmọ rẹ̀ bàbá àtọmọ rẹ̀ báyà látàrí títà tata ọ̀kan nínú àwọn méjèèjì bàbá títà bàbá káyà tọmọ náà bàbá títà ya káyà tọmọ náà kéde pé bàbá wà ní kafasitán ọmọ wa wà lẹ́kọ̀ọ́ kọ̀tọ́ ẹ gbọ́dọ̀ yà wọn. torí àdìsí anábì sallallahu alaihi wasallam kọ̀ fún wa láti ya ẹni tá a bá mú lẹ́rú ká ya òun àtọ́mọ rẹ̀ tó bá kan títà a gbọ́dọ̀ ya òun àtọ́mọ rẹ̀ tó mú ata òbí á sì ta ọmọ náà. wọ́tẹ̀júùzù kitabatul jama'a. ولا يعتقون إلا بأداء الجميع kò sí tó burú ipe ká kó àwọn tó pọ̀ nínú àwọn ẹrú jọ ká kọ̀wé ẹyọ kan lópin ìgbà tó bá ṣe pé nìkan náà ló ní gbogbo wọn kọ́ wa sọ pé gbogbo yín tó bá san iye báyìí o àti pé gbogbo yín dòmìnira gbogbo yín tẹ́ bá sẹ́yìn báyìí ẹ dòmìnira tọ́ gbogbo yín àwọn náà wàá ṣe break down nítorí àwọn ogún ni o bàbá yìí sọ pé tá a bá san hundred million gbogbo wa di òmìnira ayẹ́pẹ́lẹ́ ló kálukọ́ san èèyàn ogún wọ́n sì ní wọ́n sọ ọgọ́rùn-ún mílíọ̀nù mélòó mélòó naam ẹ́n five five million sọ́pọ̀ àbí àbí ọ̀pọ̀ kọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ òmìnira à wọ́n gan fúnra ara rẹ̀ ọ̀rọ̀ ara rẹ̀ padà tó ń torí di eléyìí ọ̀pọ̀ tó wọ́n pin lórí ara wọn kálukú ọmọ bí ó ṣe ṣe aha kálukú tí wọ́n á ń san kálukú tí ń san èèyàn méjì ni ò tí ì san tiẹ̀ ẹ̀yin méjì ń ti ṣàkóbá fún gbogbo jẹ̀máàtì wàlá yu'taquna illa bi ada'il jami' bó o ní rómìnira àfi tí gbogbo wọn bá san pé ẹ sì ti mọ̀ pé tí máa ń kú kọ́ bọ̀ ẹrú náà ni wọ́n èèyàn kan tó ṣàkóbá fún gbogbo èèyàn yóò sọ gbogbo wọn dẹrú padà ni àfi tí gbogbo yín bá bá dáwọ́jọ tẹ́ bá san tẹ́lẹ̀ yìí ta ló pé jù ẹ̀ńtọ́ lẹ́rú ló pé jù àwọn ẹrú kò pé àwọn torí níjọ́ tẹ bá ní gbogbo wa ládàáhùn fún ìyọ́ jẹ yín pọ̀ ó yàtọ̀ sí èmi ni màá dáhùn fún àsìkò tó bá sọ pé gbogbo aládàáhùn fún wàá rí i pé bọ́yàwó ti ṣetán láti dáhùn fún èèyàn míì yóò mọ ẹyin mú ni pé kò burú ó ti jọ́nà. sọ ìdínú tó fi jẹ́ ipò pé olówó láti sọ pé gbogbo yín bá san ibà ẹ̀dòmìnira nítorí ẹni tí ò ní lè san yóò mú pé bàbá olówó pétọ a ti sọ fún yín pé gbogbo yín náà láti tán láti túlẹ̀ torí kò sí tá a fẹ́ fi ṣe but nínú hundred million ninety five lẹ́rí san báyìí so tó ti ṣẹlẹ̀ ní pé a ti retí títí a rí pé ẹ̀ you see so therefore ó ti hàn pé ẹ̀ ní lè san owó yìí ẹ padà tẹ wọ́n níwájú ọba ṣe lọ́ńkọ́ ẹ̀yin ó sì padà sí ẹ̀ tí wọ́n mọ́lẹ́ ẹ ló pé so ṣé kẹ́ ẹ kọ ìwé fẹ́rú kọ̀ọ̀kan ló pé yín jù ni àbí kẹ́ ẹ kọ́ fún gbogbo wọn lápapọ̀ tẹ́yìn bá jẹ́ ni tí ọ̀la nù èwo ló pé jù kí ẹ kọ́ lápapọ̀ ni tẹ́yìn bá ti láàánú pẹ́kẹ́ ni ẹ ti mọ̀ yìí pé majority generally ọ̀rọ̀ wọn ṣe déédéé sàmúta pé èèyàn kan ni yóò tètè máa bí ó ṣe gba ara rẹ̀ lẹ̀. tọ́ ẹni tó ti wá kọ̀wé ipò ń fẹ́ ra ro ń padà. òun náà wá sọ pé òun o òun náà fẹ́ bọ́kùn lọ́rùn ẹrú bàbá òun kan tó ń tó ń ojogun pékin ìwọ tó ti mọ ibi tó ń lọ wọn náà à ń bọ́kùn ọrùn tiẹ̀ gánbẹ lábẹ́ òkun ẹni tí ọ̀dà sọ sí ni lọ́rùn tọrùn rẹ̀ lákọ́ wò kọ̀tọ́ sí kóná ló ń bọ́kùn lọ́rùn ẹrú kan wọlé ìtìlẹ̀ fún mẹ́lì hì á gbọ́dọ̀ máa náwó rẹ̀ lọ́nà tó wó fi parun mọ́ lọ́wọ́ o pé kọ́ adílé oúnjẹ kọ́ máa jẹjẹ kújẹ kọ́ máa pé wòlẹ̀ iná ara ẹ̀ wòlẹ̀ iná ara àwọn sì rèé tó tutù gbogbo yín lọ láìpẹ́ yìí kínníkínní òun ó dòmìnira lọ́wọ́ ti ló ti bẹ̀rẹ̀ sí ní nánakúnà lẹ̀ ànígbà àníjọ́ náwó rẹ̀ nàkúnà qabla hatta yu'ta títí tí ó fi dòmìnira kọ̀lẹ́tọ̀ láti kó náà ń bọ́kún lọ́rùn ẹnìkan kò sì lẹ́tọ̀ọ́ láti náwó rẹ̀ parun ṣáájú kó tó di pé òun náà dòmìnira ara rẹ̀. tó tẹ́lẹ̀ bá yé wa á rí i pé ọwọ́ rẹ̀ kò tí ì tẹ̀kù dà kí ló fẹ́ máa lò ó sí. wọ́n á gbé bọ́ọ̀lù báyìí lòún ṣe bẹ́ wọn lórí báyìí à ń bọ̀ bá dòmìnira tán. tẹ́lẹ̀ ìjẹba. wala yatazawwaj. ẹni tó kọ̀ wípé òun fẹ́ gba òmìnira kò gbọdọ̀ fẹ́ yàwó torí yàwó kòkòrò jówójówó ni ìwọ kọ̀ wípé ọfẹ́ lọ ọfẹ́ dòmìnira ó tún á lọ fẹ́ yàwó tí ọmọ gbowó lọ́wọ́ rẹ níjẹ́ olóòtú dòmìnira ẹ̀rí pé àánú Islam ti pọ̀ jù ọ̀pọ̀ ntì dáadáa kọ́kọ́ rárá rẹ lẹ̀ nà ńgbọ́ bá gbára rẹ lẹ̀ gbaná ni ọlọ́fẹ́ yàwó torí ọ̀rọ̀ ọ̀rùn kọ́ ọmọ rówó ìsan a sì pé tó bá kú kọ́bọ̀ kan lọ́rùn rẹ tó fi rí san mọ́ ó tún padà sóko àárọ̀ ó tún dẹrú padà nu tó ti wá fẹ́yàwó sẹ́mi pé gbogbo ọmọ tẹ́ ń bá ń bí tálẹ̀ tó ń bí fún olówó rẹ ni. tó ìdínú tó fi jẹ́ pé wọ́n ní jọ fẹ́yàwó. wala yusafiru as-safara al-ba'ida. bẹ́ẹ̀ èrè ẹ̀dínì sẹ́yẹ́dẹ̀ kò sí ní rìnrìn àjò tó jìnnà láì gbàyọ̀ǹda kọ́mẹ́rẹ́ pé ọlọ́ para rẹ̀ bí ní ti kò gbéra kọ́ ọlọ́run lọ kánù lọ gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹni tí ẹjọ́ kọ̀wé rẹ̀ lọ jẹ́ ẹ̀ sì ní máa wo ewúrẹ́ yín ran pé kọ́sá lọ́mọ yín lọ láì jẹ́ pé kù sí lọ́rùn torí kọ́mẹ́rẹ́ àdí pé mọ́tò sọnù náà lẹ́sẹ̀ tì yàtọ̀ kọ́lé mọ́tò fún mọ́tò yàtọ̀ sí léèyàn kọ́mọ́ bàdí pọ̀ sọnù ni báwo alẹ́sẹ̀ máa wò yẹn ràn tọ́ a túlẹ̀ láti bí tọ́ a ló ń lọ kánú gbọdọ̀ ní ká máa wá sí kánú. bí ọgbà yọ̀ǹda ìdínú torí pé owó ló ń jẹ. láwọn ìlú kan láyé tí gbogbo yẹn wọ́n máa pé òun náà sáfẹ́ jáde òun sáfẹ́ jáde ẹ̀ ṣe bí bóyá wọ́n wọ́n lù wá lórílẹ̀‐èdè wa náà ni ìyà ń jẹ wá lóòótọ́ ìyà ń jẹ wá àmọ́ kò tí ì pọ̀ tó bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn bá wa dín kù kó tiẹ̀ bá wa mú kó pátápátá hmm. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìsìnbó lójú wà kò sí tòsí. bẹ́ẹ̀ ni ẹ bóyá láti ajílété ń bì ojú rẹ wà ní Badagry yóò ní náà náà Badagry inú ìyà kan náà ni sẹ́mi bọ́dà pé rárá ọ̀dà àkútọ́nu ẹ̀hẹ́n ń sọ̀rọ̀ nù ẹ̀ ti ń bọ̀rọ̀ bọ̀ lomẹ́ pé ẹ̀hẹ́n wàgàdùgù ẹgbó kan ó sì fẹ́ lọ bẹ̀ wàgàdùgù <laughs> ọ bàbá yọ wàgàdùgù láìsí ẹ tó bá dán tí gbogbo òní ṣe é ṣe àmọ́ ń dán tọ́ bẹ́ẹ̀ ṣé kánù lọ́nà kánù bá inú ìyá kan náà ni ok báyà mọ́rádì ní Niger mọ́rádì tí ìyá ti ń pa wọn ọ̀sàfẹ́ kú Nàìjíríà yìí náà tọ́ ẹ rí àwọn orílẹ̀-èdè míì wàláhì ọ̀fẹ́ padà sí Nàìjíríà yìí ò ní lè padà níbi tí ìyá bá náwó mú ọ ó sì ti bọ́rọ̀ rẹ débi pé no returning zone tọ́lá wọ́n ti ṣíìsì pásítọ̀tù rẹ sọ́wọ́ tí ọba sì sí pásítọ̀tù kí ló jẹ́ lókèrè ọwà without identification tọ nítorí máa ń ṣẹlẹ̀ ní pé láwọn orílẹ̀-èdè míì ẹ̀yin ò tí ì mọ̀ pé ń gbádùn nísìn torí wọ́n ní tí àbá ti yọ̀pọ̀ lọ́lọ́mi tútù ká sọ sí gbígbóná kò ní mọ̀ pa ipe méjì nàìjíríà kọ́ lọ́nà bá a mú yàgò mẹ́ àmọ́ gbádùn ti ń bẹ́ẹ̀ ń bì wàláhì àwọn gbádùn kan bẹ́ẹ̀ ń bì tó sí lamẹ́ríkà àwọn gbádùn kan bẹ́ẹ̀ níbi tí òsín gbogbo olóyìnbó àwọn olóṣù burúkú wọn yẹn àwọn gbádùn kan bẹ́ẹ̀ níbi tó ṣe pé kò síbi tó ti fẹ́ rí i. àwọn kí nàìjíríà ni ti are just moving about kò sẹ́ni tó ní ara tó àpò rẹ kí lọ́wọ́ àlápò rẹ ta ni ọ́ ta ń bí ọ́ léèrè bẹ́ẹ̀ rí. ta ló bí yín pé ta ni yín identity card pé kí ni ẹ pé ẹ̀yin gan-an identity. àwọn ìlú kan wà láyé tó ṣe wípé. wàláì bí ẹrú wọn máa tiriti rẹ ó sì tún máa gbé tọ rẹ mí pé tọ adúpẹ́ sọlá <laughs> so nísìnyí ó tú ẹrú tó lè rìnrìn àjò láti ru bíi síbàdàn láì gba ìyọ̀ǹda wa written permission pé èmi gbígbà tí mo sọ pé èmi olówó rẹ <laughs> wàláhì pé èmi garanto rẹ kí wọ́n á ní garanto kí ló lówó the same thing náà ni pé èmi olówó rẹ̀ mo yọ̀ǹda pé kó travel láti Ògbómọ̀ṣọ́ bí lọ sí Ìbàdàn kó sì gbọ́dọ̀ tayọ̀ Ìbàdàn tó bá tayọ̀ Ìbàdàn tẹ́ ẹ bá mú ẹ mú wálé <laughs> ẹ dákun ẹ sì bẹ́rù tọ́sàmúlówó rẹ̀ lọ́wọ́ kí sẹ́ máa gbọ́n ọ mú pé o ti ń kọjá toll gate ẹ̀hún kó o ti mórí lọ́nà Èkó ni o ti wà níbi tí wọ́n ti lè rọ ọmú nù torí tọ́lọ̀ láyé yìí ló ní yìí tá à ń sọ̀rọ̀ tí èsà náà. ọ̀rọ̀ adèlé tán ọ̀rọ̀ adìkàkà dìkùkù ọmọ ṣẹṣẹ kò sírú ẹ̀ tẹ́tẹ́tẹ́ àtẹ̀ntó sí ọ lókèrè lẹ̀ kórè bẹ́ẹ̀ nìkan náà fẹ́ lọ mọ́. sò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí tí wọ́n sọ pé ẹrú ọ̀gbọ́dọ̀ travel lọ síbi tó jìnnà wàláì bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú lónìí kọ́dà àwọn ìlú òyìnbó tẹ́ rí yẹn àwọn ìlú òyìnbó tẹ ẹ rí yẹn all under the guarantorship of somebody ni wọ́n máa sọ bẹ́ẹ̀ làwọn ìlú lárúbáwá tó lówó wọ́n máa sọ all while under guarantorship ni wọ́n ní ìsìlò sílé ta búrẹ́dì àtẹ̀wá o wọ́n lọ máa ń ṣe o wọ́n lọ ń ṣe búrẹ́dì wọ́n náà ló ń ṣe búrẹ́dì wọ́n lọ ń ṣẹ́wà àmọ́ gbogbo owó tó ń pa ọ́n. wọn ò sì bí ọdá kó o sí ṣọ́ọ̀bù pẹ̀lú ọkọ tiẹ̀ ó sì ló kọ ẹlòmíì ni ó kọ ẹni tí ọba ọ̀sọ̀nà tó fi ìwé tó fi ń gbèlú nínú ọ́fíìsì wọn kò kọ tiẹ̀ síbẹ̀ ìwọ kò lólúwa ló kọ tiẹ̀ ìwọ ọlọ́mọ bá ta ìwọ lọ ń ta fúnra rẹ o àmọ́ ń ta fún gàrẹ́ ni ìwọ ló lówó tó fi bẹ̀rẹ̀ rẹ o la ilaha illallah bí ó ṣe da náà kálukú bá jáde sá gbogbo tó bá wá pa ó lè pàṣẹ fún wò ó tó bẹ́ẹ̀ ẹni tí o fún kọ rẹ̀ sí gbogbo ṣọ́ọ̀bù yẹn o ní ọmọ náwó bó ṣe wù o ní ọmọ pé ẹ kò burúkú wọn náà jẹun bàbá sì fẹ́ mu mílíkì kò burúkú o mú o ẹ <laughs> nínú owó rẹ nínú ogún tiẹ̀. سبحان الله العظيم. gbogbo ṣe ń ṣẹlẹ̀ nu láwọn ìlúmi láyé wọn a máa lò ọ gẹ́gẹ́ bí ẹrú ọwọ́ wọn bá tọrọ kọ́bọ̀ tí wọn bá wá rí kó délé wọn náà bá tún máa ṣèṣe kò sírù rẹ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ni tí wọ́n ń lu pọ́npọ́ ó tún délé tó tún gbé mọ́ọ̀kì <laughs> àdúrà ti jẹ́ mọ́ lọ òun ìbá gbọ́n wọn á rí gbà mọ́ lọ sẹ́lẹ̀ túmọ̀ sí pé wọn bá tà ń bá ń rí ẹja máa bẹ náà kọ́ bá àfàlùbáríkà sí wàláhì tẹ́lẹ̀ ń bá sọ tójú òun rí lókèrè tí wọ́n ń lọ a onímọ̀gbà tó mọ̀ sórí kanlẹ̀ dúpẹ́ sọ̀lọ̀ ọlọ́run sóore fún ọ. torí ẹ gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ pé wọ́n ṣe rú yìí pé kò gbọ́dọ̀ rìnrìn àjò tó dìnnà wàláhì bẹ́ẹ̀ wọ́n ṣe fọ́pọ̀lọpọ̀ tọ́jú òmìnira lókè pẹ̀lú ni. tọ́ وإذا مات وله ولد قام مقامه وأدى من ماله ما بقي عليه حالا أردكوا ẹrútún afọmọlẹ ẹsìn mọ̀ pé ìdájọ́ bàbá ní ìdájọ́ ọmọ ìdájọ́ ìyá ní ìdájọ́ ọmọ lópin ìgbà tí ó bá ti jẹ́ pé ọ̀gá rẹ̀ ló bí ọmọ yẹn fún ẹrú kú lórí pé ń sanwó tí ìrara rẹ̀ padà ajẹ́pọ̀ ọmọ ni ó take over àní pé torí pé ó ti kú ọtán nù kọ́tán o ọmọ ni ọmọ sanwó nso tí bá ti sọ náà tẹlẹ. wípé tó bá yẹ kó lọ́mọ owó tó kọ pé wọn máa san náà ni ọ̀sán tóun àtọmọ́ fi di òmìnira torí ẹ̀ ńgbà tó ń bá kú ńkọ́ ọmọ ni ọmọ san owó nìṣó ńgbà bá ti sán tán. adékòkò máa lọnu ọ̀rọ̀ pé ẹ torí pé dẹ́lu mi ọmọ rò ní pé gbọ́ àlànú wà ojú ní rojú sànú ebó ti kú ọ̀rọ̀ ànú ọ̀tọ̀ ọ̀rọ̀ owó ọ̀tọ̀ mo rò pé yé wa bẹ́ẹ̀ ni sẹ̀rí à ń ṣàlàyé fún wa torí pé tó máa ń pé àánú àánú àánú ni wọ́n fi máa to gbogbo ètò owó gbogbo owó wa tá a ní lọ́dún èèyàn náà ni ó pòórá. gbogbo owó olówó tí ń bẹ lọ́dọ̀ tiwa náà kọ́ ìní ọ̀sọ̀nù torí látàrí àánú ọ̀làánú ni tọ́ ọ̀dà máa mú ìwọ náà sọ fẹ́ lómi pé ṣé ìwọ náà ọ̀làánú ni onú òpé kí wọn náà máa mú ẹ dákun ṣé àwọn èèyàn rẹ tọ wọn gbà mọ́ ò ní rí gbà ọ́. sọ ìdínú tó ti jẹ́ pé tọrọ bá ti dọ̀rọ̀ owó kálukú ọmọ jájú ni ẹni tí ó fún yàn jájú ẹni tí ó gbà ó ẹ̀yìn tí kálukú fi ń rẹ̀tọ̀ rẹ̀ gbànú. ẹ pé bàbá kú ni àánú owó rẹ ni owó bàbá olówó yẹn ni. ẹ bá wù òun ara rẹ tó ní òun yá sí rẹ nǹkan mìíràn sọ bẹ́ẹ̀ èèyàn á sọ pé tẹ́lẹ̀ bá yé wa ajẹ́ pé kú rẹ̀ kò pé kówó wọn tán o àmọ́ àǹfààní tọ́mọ òní ni pé bàbá rẹ ti ń san díẹ̀díẹ̀ ìyá rẹ ti ń san díẹ̀díẹ̀ tó ń rí san tán fi kú yìí agbàwọ́ láyè kọ́ ọwọ́ owó tó fi sánlẹ̀ kan náà kálukú sinmi kò sí ní tó burú ń torí ẹ̀ wọ́n wá rí sọ́mọ́ máa hu min waladihi ma baqi ọmọ rẹ̀ ni ó jogún yòókù yóò jogún àti san yòókù sọ́nà pé ọ̀nà àbáyọ kan bó tilẹ̀ jẹ́ pé kéèyàn gbọ́n ọ̀nbẹ nínú ètò tí Islam mú wá nípa ọ̀rọ̀ owó ṣùgbọ́n kìí ṣe ọgbọ́n jàǹbá ọgbọ́n ká máa rẹ́yìn lẹ́yìn irú ìtọ́pọ̀ fún ọmọ Yorùbá yẹn kìí ṣèwà tó dáa àwọn ọ̀pọ̀ láti tètè jàǹbá ara wọn nítorí owó ìwà tí ọ̀dá ni wàláì kò gbọ́n ntọ́da kò jẹ́ni tí ọpọlọ rẹ̀ mú bérebére nípa ọ̀rọ̀ owó ntọ́da ṣùgbọ́n má jàǹbá má jàǹbá má gbẹ̀yìn bá tọmọlàkejì rẹ jẹ́ má dínà má má pé nìkan irọ́ lásán kí nǹkan ẹ̀sẹ̀ máa pera rẹ lọ́ máa nífẹ̀ẹ́ owó sí táwa ló lè pẹ́ fi ṣe èmi wọn náà kálukú ní fi ṣe tí ó wá sí ọwọ́ adé iwájú yìí olóúnjẹ ní ìsìn àwọn àgbà pé ẹ bá mú ẹ kíníkà kíníkà gbọ́ ya lọ́ba pé pẹ̀ ó pé ṣé èsè kórì rẹ sòsẹ́ ẹ̀rọ pé tí wọ́n máa wínu gbogbo èèyàn ló lówó fi ṣe nǹkan so kì í ṣe gbogbo èèyàn ní máa ń ṣàìnílàákà ìwà àwọn èèyàn kan wà tó jẹ́ pé kò sí bí ìrẹ́pọ̀ sí lè wà láàrin rẹ̀ àtàwọn tó bá ti dọ̀rọ̀ owó ọmọlúwàbí máa bàjẹ́ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́jọ́ ń jà báyìí nítorí pé bóyá ń gbọ́jà àtàmọ́ yín lọ́wọ́ bóyá ti mọ àwọn kọ́sítọ́mà yín ọ̀sẹ́bùrú yín ọgbà àwọn ọmọ yín lọ́wọ́ ẹ̀ ó rí pé nìkan lẹ́ ń ta nǹkan yẹn lágbègbè yẹn ọ wá lọ ibi tí wọ́n gbà dọ́dọ̀ yín òun náà lọ sí ṣọ́ọ̀bù yẹn bẹ́ẹ̀ láti pé ti ń ṣẹlẹ̀ nu láwùjọ nísìnyí. so irú àwọn eléyẹn àwọn ọgbọ́n tó kúrú ni tọgbọ́n bá sì kúrú wàhálà ni a gbọ́dọ̀ máa wówó lọ́nà tí ọ̀tẹ̀ ó fi máa ṣẹlẹ̀ ká máa wówó lọ́nà tó gbà dáa nítorí àwọn fún kálukú yóò fún náà àmọ́ tí a bá ti jẹ́ kí ọmọ ìyá ti ń bẹ láàrin wa kó bàjẹ́ nítorí owó a lè rówó fi ra ọmọ ìyá yẹn padà o a lè rówó fi ra ọmọ ìyá yẹn padà torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ìgbà tí wọ́n ń sọ pé ẹ̀tọ́ rẹ ò ní gbé wọ́n dàbí kẹ́nìkan jẹ́ olówó náà ní nìsí ó ti wá kú Ọwọ́ wá sọ pé wọ́n gbowó rẹ wọ́n ni ah bàbá ti dájú pọ̀ kò dájú owó rẹ nítorí tó wá pé yìí náà ní ìbẹ́ yìí náà gbowó yìí kò sí pọ́ dájú owó rẹ̀ ni tẹ́ ẹ̀ má sì fẹ́ san láyé ẹ̀já jọ dọ̀rọ̀ ẹ̀já jọ dọ̀rọ̀ tí wọ́n náà má sì sọ díẹ̀ ó ti tó àwọn ọ̀dọ́ kékeré ni kò sí ẹni tó lè bá ń sọ <laughs> kò sí ẹni tó lè bá ń sọ tó eléyìí sọ̀rọ̀ ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ẹ̀kọ́ tẹ̀sìn Islam kọ́ wa ni pé tá a bá sin gbèsè ká sin lọ́nà tó dáa ọwọ́ pé mọ̀ pé ẹni tó kú jẹ́ ọ lówó wò ó sì gbowó rẹ̀ ó ti tó èsì pé wọn ni wọn máa jírí njojúmọ́ <laughs> so pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ inṣàlá ní wọn ọ̀sán àwọn náà mọ̀ pé ń bẹ lọ́rùn òkú àwọn. ṣé a wá lè pe àwọn ọmọlẹ́jọ́ lórí bàbá wọn tó jẹ wá lówó dáadáa a lè pè wọ́n lẹ́jọ́ dáadáa tá a bá ní àwọn kọ́ làwọn jẹ lówó kọ́ lọ bá bàbá àwọn sáré àwa pé owó tẹ̀yìn náà ń pín yín bó ló ṣe jẹ́ ti yín tí bàbá yín ni ẹ kó lọ bá ń sáré ẹ̀bẹ́ rí bẹ́ẹ̀ torí bàbá yín náà ló lówó yẹn kó lọ bá ń sáré pé ló àwa àlàyé láàjẹ àlàyé ní san gbèsè òkú bí ẹ bá láàyè ó sì jẹ owó òkú tó filẹ̀ náà ni ó san gbèsè rẹ̀ torófin ṣeré àsọ pé alọ́gọ́nùmọ́ bẹ́lgọ́rùn ẹni tó bá jẹ́ adùn rẹ̀ òní ọ̀jẹ̀ ìtọ́kàn rẹ̀ ẹgbẹ́ yìí lẹ́ ń jẹ àǹfààní owó rẹ̀ nísìn ẹ̀yin náà lẹ́gbẹ̀ẹ́ wàhálà rẹ̀ kò sì tó kọ́ sọ pé à èmi gbà tẹ́mi ò ti fẹ́ jogún wọn mo ní jù wọn lọ ní jù wọn lọ gan lọ́dà san gbèsè wọn. tẹ́lẹ̀ túmọ̀ sí pé gbogbo gbèsè tí òbí rẹ bá fi sílẹ̀ kò sọ́nà àbáyọ fún ọ ẹ̀yin náà lẹ́sàn tẹ́ ẹ bá sì san bàbá yín màmá yín yẹn wọn ò ní nísinmi kódà ó tún wá nu athar pé wọn ò tiẹ̀ ní rálì jẹ́ náà wọ̀ kẹ́ ẹ tó san gbèsè o dídá yẹn mọ̀ pé ẹ̀rí bàbá kan lálà ó ti kú látọdún mélòó ẹ wá rí i pé àpáta ní ń fọ́ lálùkìyàmà wọ́n lálà dálùkìyàmà ọwọ́ àrí pápátá ní ń fọ́ wọ́n á ń ṣe tẹ̀síìrì ìgbẹ́ pàtà pé ogún rẹ̀ tí wọ́n ti pín ni ogún tí wọ́n ti pín báwo ìbẹ́ ẹ̀yin lẹ́ẹ̀mọ́ ẹ̀yin lẹ́ẹ̀mọ́ tó ṣe yín tẹ̀ sí wo owó ran tẹ́ ẹ̀ pín kíkálukú ọgbà tiẹ̀ eléyìí ò kó bókù ẹ̀yin lẹ́ẹ̀mọ́ tẹ̀ ń ṣe ẹ̀yin tẹ̀ kù láyé ṣùgbọ́n ètò lè kó bòkù ní kí ọjọ́ pọ̀ jẹ́ nìkan lówó ọjẹ́ nìkan ní kankan ẹ̀yìn ọ̀sán eléyàn ló lè kó nù sàárè ní òtún kó bá jọ́gbìn àmọ́ pé hàn àìpín dúkìá rẹ̀ ní kó wàhálà bá gbogbo eléyìí ọgbọ́n Yorùbá ni wípé tá a bá parọ́ bẹ́ẹ̀ báyà wọ́n tètè pín <laughs> so eléyìí ẹ̀yin láàpẹ ẹ̀gbọ́n ẹ̀ ń wowó ran owó èdè tákàdá mẹ́rin lọ ẹ̀ tètè pín kíkálukú ọmọ tiẹ̀. torí ẹ̀ àfààní wa illam yakun fil mali wafa'un biha inna waladahu yas'awna fihi wa yu'adduna nujuma. tọ́ba ẹ̀kọ́ owó tí ẹni tí ń sanwó yìí tó fi sílẹ̀ kò lè ká owó àti rárá rẹ̀ padà ó ti kú fa kò lè ká owó àti rárá rẹ̀ padà àwọn ọmọ òsì lówó kankan àjẹpọ̀ àwọn ọmọ ọmọ gbìyànjú láti san wọn máa san díẹ̀ díẹ̀ ilé ìjẹbi tá a dùn sí lónìí àmì ọlọ́wọ́n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kó ràn lọ kó fún alágbọ̀ye tó péye nínú ẹ̀sìn wa kó ràn lọ lórí àti máa fa àwọn tá à ń gbọ́yé sí wa o kó sì wọ́n láwùjọ àrè kó má ṣe ní balẹ̀jọ́ ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyà subhanakallahumma wa hamdik ashhadu an la ilaha illa ant.

ẹni tó bá ṣe ẹrú tó tún láǹfààní àti máa ṣiṣẹ́ kan ní abẹ́ ọ̀gá ẹni tó máa rí owó láti dá padà. alhamdulilayi a ti ṣàlàyé pé ní kété tó lówó bá ti gbà fẹ́rú láti kọ̀wé àti rárá rẹ̀ padà ó sì gbọ́dọ̀ yọ̀ǹda fún láti máa dá sẹ́ńtì ẹ̀ sí i nítorí kò sí bó ṣe lè rówó tí ó fi rárá rẹ̀ padà nígbà tí ọba láǹfààní àti ṣiṣẹ́ kìí sì ṣe pé islam ní kọ́ lọ jalè kó fi rárá rẹ̀ padà torí ìdí eléyìí olówó rẹ̀ ọgbà fún láàrin ìgbà tí wọ́n fi kọ̀wé òun pé gbogbo sẹ́tí máa ń ṣe nísìnyí olólówó rẹ̀ inú owó yẹn ni ó ti máa san ó ti máa san owó padà fún ọ̀gá rẹ̀ láti fi rárá rẹ̀ padà. ìyá tó bí ọmọ ẹ̀yọ̀ kan fún un, wá ní ẹ̀rí bẹ̀, ọmọ ẹ̀yọ̀ kan ní ìyá ṣe ìyá yẹn lè pẹ̀lú pẹ̀lú àwọn ìlú alhamdulilayi ìyá tó bí ọmọkùnrin kan tọmọkùnrin yóò sì wá níyàwó tí ìyá rẹ̀ sì lẹ́rúbìnrin ṣé ìyá rẹ̀ yẹn ó lè bùn ní ẹrúbìnrin yẹn kọ́ máa bá lò bẹ́ẹ̀ ni ó lè mú lẹ́rú mìíràn yẹn kọ́ máa bá lò ọmọ tó bá sì bí fún ọmọ ní ọmọ jẹ fún ọmọ tó bá bí fún ọmọ ní ọmọ jẹ fún so eléyìí jẹ bẹ́ẹ̀ eléyìí ọ̀wá kò túmọ̀ síyàwó kò sì dí àyè ìyàwó èèyàn bá ní ẹgbẹ̀rún ẹrú á sọ pé kò tí ì níyàwó kó sì máa bá gbogbo wọn lò kò tí ì níyàwó ọ̀tọ̀ níyàwó ọ̀tọ̀ sì lẹ́rú náà ló fà ló jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run tó bá níyàwó kan ìyàwó méjì ìyàwó mẹ́ta ọwọ́ alẹ́rú mẹ́wàá àwọn ìyàwó yìí lọ́mọ pín ọjọ́ fún jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n àwọn ẹrú yẹn wọn ò ní ọ̀sán wọn ò sì lóru wọn ò gbọdọ̀ pín kankan fún wọn àtòrí wọn ẹsẹ̀ yàwó ṣùgbọ́n gbogbo ìgbà tó bá rìn sí ọ pọ̀ fẹ́ bọ̀kan nínú wọn lò ìbáàjòrò ìbáàjọsàn o lè lọ bá wọn kó o bá wọn lò kó o sì padà sọ́dọ̀ ìyàwó tó wà kọ́ ọ bá àwọn olùkọ́ padà sọ́dọ̀ ìyàwó tó wà. òsibùkátà kọ́ ẹsẹ̀ máa gbàyọ̀ǹda lọ́dọ̀ ìyàwó kọ́ fẹ́ lọ bẹ́rú báyìí rárá o lópin ìgbà tó ṣe wípé kéṣekéṣe ọba ti lọ sọ́dọ̀ ẹrú ò ní padà wá sọ́dọ̀ ìyàwó tó ní alẹ́ ọjọ́ yẹn ọjọ́ ìbò sì jẹ ṣùgbọ́n alẹ́ nígbà tó ṣe pé lábẹ́ òfin Ọlọ́run ìyàwó ni tóòrùn bá ti wọ̀ ìyàwó tó sùn ọ̀dọ̀ rẹ̀ ló ní òru yẹn títí tá àlùfájàrí ò fi yọ ọ lẹ́tọ̀ọ́ sí kó lò nínú àsìkò tiẹ̀ fẹ́rù tó o bá ní nǹkan kan ṣe pẹ̀lẹ́rù rẹ ajẹ́pọ̀ wáyé lọ́sàn bó fìbí sẹ́lẹ̀ sáwálé ni bẹ́ẹ̀ sì jọ máa fi tẹ́ǹtì ẹ̀yìn lẹ́jọ́ mọ̀ náà ìyẹn ni pé tíya yẹn bá bùn lẹ́rù kò sí wàhálà ń bẹ́ẹ̀ ọmọ tó bá sì fi sùn òun ló ni torí pé a ti sọ pé ọmọ tẹ́rú èèyàn bá bí fún yàn ọmọ èèyàn ni kìí ṣẹrú nítorí pé a kìí lọ́mọ ẹni lẹ́rú kọ́mọdómìnira ṣùgbọ́n tí olówó yẹn tí yàbùn ní ẹrú tó bá wù láti bọ́kùn lọ́rùn ẹrú yẹn kọ́ sọ́dọ̀ ma kọ́ wá fẹ́ pé n tó ṣe dáa eléyìí la ti sọ ṣáájú tẹ́ ẹ bá gbàgbé pé ǹjẹ́ tí ẹni tó lẹ́rú tó bá bọ́kun ẹrú lọ́rùn rẹ̀ tó sì wù láti fẹ́ ẹrú yẹn ṣé bíbọ́ tó bọ́kun lọ́rùn rẹ̀ ó ti tó sọ̀dáàpé àbí yóò ti ṣẹ̀ṣẹ̀ san sọ̀dáàpé mi gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ṣe sọ́kan nínú àwọn ìyàwó rẹ̀ ìmáàmù Ahmed ó ní bíbọ́kun lọ́rùn rẹ̀ ti tó ní sọ̀dáàpé gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ṣe ṣe gbogbo àwọn olùmọ̀yókù ní bíbọ́kùn lọ́rùn rẹ̀ kò tó nítọ́dá ló ṣe ṣùgbọ́n yóò san sọ̀dáàkì nítorí pé lèèyàn jẹ́ tá ànábì yàtọ̀ sẹ́ni tí èsà ànábì sallallahu alaihi wasallam. Thank you. أم الولد مدبر أم الولد مدبر مكاتب القن مبعض مبعض من باعين ضاد wọ́n gbọ́dọ̀ anigama ya bàbá àtọmọ ìyá àtọmọ ẹni tó wá ra ẹrú bàbá ló ń bùkátà torí pé masha allah ó lágbára yóò lè bó ń ṣiṣẹ́ tó ń fẹ́ lò fún kò ní kankan tí wọ́n fọmọ yẹn ṣe ìyá ní bùkátà torí pé wọ́n fẹ́ máa lò kò sí kankan tí wọ́n fọmọ ṣe á sọ pé sílẹ̀ títí tá a fi rẹ́ni tí ń bùkátà ọmọ náà. ṣé ka atọ ọmọ pẹ̀lú ya, ọmọ àti bàbá a lè dá ìyá a lè dá bàbá lásán tà nítorí ká má bàa pín wọn ká má bàa dípò abẹ́ bíi tiwọn jẹ́ ẹ̀hẹ́n ìgbà tó gbé ìyá ti wọ ọmọ náà wọ̀ ẹ̀hẹ́n ọmọ ọmọ gbélé

àbí mo ka àtàbà pẹ̀lú ọ̀gá rẹ̀. eléyìí ìmàkà tó tún dá dúró ní nínú fiqh wọ́n ń pè ní ilmul wasa'iq ìmọ̀ nípa bá ti mọ̀ kọ gbogbo contract àwọn tíra tún wà nípa eléyìí rẹ́gẹ́dẹ́ tí wọ́n kọ́ náà ni pé mi lágbájá tó ń jẹ́rú fún lágbájá òun kọ̀wé pẹ̀lú ọgọ́ òun lórí kíkún ọ̀sán owó tó wọn fi rarun padà owó náà sì jẹ iye báyìí lórí pé tó ń bá wọn máa san díẹ̀ díẹ̀ lórí pé tó ń bá ti san tán o òun dòmìnira so àwọn ẹlẹ́rìí sì ni wọ́n jẹ́rìí sí kọ́lá tó eléyàn nìkan tán gbà lérò pẹ̀lú kìtàbà ṣùgbọ́n wọn ò ní sọ pé gbà báyìí pàtó ní ọ̀sán tán torí tí gbà báyìí pàtó bá tó tí ọ̀bá rí san tán ọ̀gá ló pé àbòsí ó sì wà ń bẹ̀ lórí ẹrú lórí pé gbogbo ìgbà tí wọ́n bá ti sátán o àmọ́ màá san díẹ̀díẹ̀ níbẹ̀ ṣé yóò sọ èyí tí wọ́n máa san ní díẹ̀díẹ̀ yẹn àbí kò ní sọ àwọn ètò pọ̀ jù nínú àwọn olùmọ̀ọ́ ní ọ̀sọ̀ torí kọ́ má déré bí pé lóṣooṣù oyè báà ló wọ́n máa san tọ́jú owó tọ́jú torí pé Islam gan alára ńgbà tó ní kí bọ́kùn lọ́rùn ẹ̀rù kò fẹ́ pẹ́ jù kò fẹ́ kọ́ pẹ́ jù ọjà bó ṣe jẹ kí ni ìbéèrè kejì yẹn. oyún oyún tó ní di lọ́wọ́ láti sanwó ẹ̀yìn gbà tí ọba ti di lọ́wọ́ mẹ́yàn máa sàn sùn <laughs> torí pé oyún tó di lọ́wọ́ yẹn ọmọ ẹ̀yìn ọmọ ọ̀gá rẹ̀ káyé pé ọ̀gá ló lóyún fún àmẹ́jíjọ́ ọmọ ọ̀gá rẹ̀ tọ́jú ọmọ ọ̀gá rẹ̀ kọ̀sọ́dọ̀ mìíràn títí tọ́gọ̀ òfin fún ní òmìnira àbí títí tí ọ̀gá ó kú tọ́gà bá kú yóò tó òmìnira nítorí pé ó lè padà di tí ó bọ́ sínú ìpín ọmọ ìyá yẹn yóò bọ́ sínú ìpín ọmọ rẹ̀ a sì ti mọ̀ pé níjọ́ tí màmá èèyàn bàbá èèyàn ọmọ èèyàn tó bá ti lè dẹrú fún yàn níjọ́ náà wọ́n dòmìnira èèyàn gbọ́dọ̀ ní bàbá rẹ̀ lẹ́rú èèyàn gbọ́dọ̀ ní ìyá rẹ̀ lẹ́rú èyàn ti gbọ́dọ̀ ní ọmọ rẹ̀ lẹ́rú níjọ́ tó ọmọ rẹ̀ bá ti dẹrú rẹ̀ ó dòmìnira níjọ́ tí bàbá rẹ̀ bá dẹrú rẹ̀ ó dòmìnira níjọ́ tí ìyá rẹ̀ bá dẹrú rẹ̀ ó dòmìnira mo rò pé yọ ọ̀nà wo nísìn káyí pé ẹnìkan wà tó ń jẹ́ mùsùlùmí àwọn mùsùlùmí wa lọ bá àwọn kèfèrí jagun àsìkò tó ń bá àwọn kèfèrí jagun yìí báyìí àwọn mùsùlùmí borí wọn wọn wá mú apá kan nínú àwọn kèfèrí wọn mú wọn lẹ́rúgùn àsìkò tí wọn wá pín àwọn ẹrúgùn yìí èyí tó bọ́ sínú pín tiẹ̀ ọba jẹ́ bàbá rẹ̀ ọjọ́ bàbá rẹ̀ tọ́ tí bàbá èèyàn bá jẹ́rú tí bàbá èèyàn bá jẹ́rú fún yàn á jẹ́ bàbá ti dòmìnira o tí bàbá èèyàn bá jẹ́rú fún yàn bàbá ti dòmìnira so báyẹ̀ tó bá jọ máa rẹ ó ti dòmìnira wa hakadha náà. Thank you. bẹ́ẹ̀ ṣé gbogbo ń tọ́lọ̀ ń ṣe lófin inú ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí tawhid gẹ́gẹ́ bí sọlá zakia hajj. Ramadan ṣé gbogbo ẹ̀ náà lọ́jọ́ ràn yàn lórí ẹrú aljihad gbogbo ẹ̀ lọ́jọ́ ràn yàn lórí ẹ̀ àfi tófin bá yọ tó ṣe àyọkúrò rẹ̀ ìbéèrè yẹn lọ pàtàkì pé à ń sì sọ̀rọ̀ ẹrú ọ̀rọ̀ ẹrú ṣé àwọn náà hmm, ilé yẹn níbèrè tó pàtàkì jù ṣé gbogbo ohun tí wọ́n ṣe lófin lórí tiwa náà lọ́jọ́ òfin lórí ẹrú bẹ́ẹ̀ ni. àyàfi tí sẹ̀rí àbáṣà yọ kúrò rẹ̀. nísìnyí tawhid ọ̀ràn yẹn ni lórí ẹrú náà ọ̀sọ̀lẹ̀ ọ̀ràn yẹn ni lórí ẹrú bó tilẹ̀ jẹ́ pé sọ láti ń jẹ máa kìí sọ̀ràn yẹn lórí ẹ̀ torí pé àkókò rẹ̀ ni kó sọ láti nídìí iṣẹ́ tọ́gá rẹ̀ fi sí ni bẹ́ẹ̀ ni sọ láti jùmọ̀ kò ní lọ. àyàfi tọ́ga rẹ̀ bá yọ̀ǹda fún un. bẹ́ẹ̀ ni wọ́n á ṣe sọ̀látùl kùsúfù nǹkankan tó bá ti nídìí pé kó fi iṣẹ́ tọ́ga rẹ̀ fi sílẹ̀ kò ní lọ àfi kọ́gbà yọ̀ǹda. zaka olówó tí ó fi yọ zaka toró àtowó rẹ̀ gan tọ́ga rẹ̀ ni. so bákan náà àwẹ̀ ọgbàwẹ̀ hajj kò lè lọ sí hajj torí tó bá lọ sí hajj kò ní jẹ́ hajj. tó tó láti pé má tó Otu mà ó tún wọ́dọ̀ tún ájì mi ṣe rẹ̀ bá gbà kọ́ lọ sí nígbà tó jẹ́rú tó bá ṣe kò tí tuntun ṣe jihad kò lè lọ sí àfi tọ́gà rẹ̀ bá yọ̀ǹda fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá ní tí tí ẹni tó kú tí wọ́n á kéde pé ata lọ jẹ lówó ta ni bàbá yìí jẹ lówó ta ni bàbá yìí jẹ ẹnìkan kan wá ẹ wá ní sẹ́gbó ó sì dájú pé bàbá yìí jẹ àwọn èèyàn lówó gbàtẹ́yìn ti mẹ̀yìn ẹ lọ́sàn sórí ìgbà tó máa ń ṣẹ̀ wá ní. ìbẹ́yìn lẹ́ ń wọ́nà àbáyọ fókù yìí ẹ̀yàn wá sọ pé gbàtẹ́ nìkan kan ti wá ọ̀ àjẹ́ pé bàbá ò jẹ wọ́n lówó nu ẹ sì rí tí bàbá ti kọ́lẹ̀ torí ìmọ̀ tẹ̀tẹ̀ sọ pé ta ni jẹ lówó yẹn ẹ̀ lákọ́lẹ̀ tẹ bá lákọọlẹ tó kù ti kọọlẹ ipò ń jẹ lágbájá yé báyìí ń jẹ lágbájá yé báyìí ẹ̀yin ò nídìí láti máa sọ pé ta ló jẹ lówó torí gbogbo èèyàn náà sọ pé ọjà àwọn lówó tó máa rí kó fowó lẹ̀ àfàwọn tí ń bẹ̀rù Ọlọ́run torí pé kálukú ò fi lọ yín pé ẹ ẹ tó dáhà náà lọ dán wò àmọ́ àwọn tí wọ́n kú mẹ́rin láwọn olówó tí ọ̀jẹ̀ nìkan kan lówó tí gbogbo èèyàn sì gbéwèé wá pọ̀jà àwọn lówó torí wọ́n rí kó fowó lẹ̀ wọ́n ń retí pé àwọn pàdé jọgbe dàlùkẹ́ àmọ́ kọ́ lọ́ọ́ fi àjẹ àwọn àwọn jẹ eléyìí láyé ná. tó àti máa sọ pé ta lọ́jẹ lówó yẹn tẹ́ ẹ bá lápọ̀ọ́lẹ̀ tẹ́ ẹ bá lápọ̀ọ́lẹ̀ ẹ ẹ lọ gbọ̀nà àkọọ́lẹ̀ ń pé lágbájá bàbá wa kọ́ọ́lẹ̀ pé àwọn jẹ lówó ṣé wọn ò tí ì san wọn ò tí ì san èló lówó náà tẹ́yìn mà iye báyìí ẹ̀sán wọn fún tó eléyìí jẹba tọ́. So, tó bá jẹ́ pé kéde lẹ́yìn kéde ẹnìkan wá wá ẹ̀ lápọ̀ọ́lẹ̀ ẹ wá ní sọ́lọ́ wọn yá fè bàbá yín lórí owó tó jẹ àbí ìyá yín ọlọ́run ní yá fè rẹ̀ o torí àìwá kò túmọ̀ sí wípé ẹ ti san gbèsè àìkò sì wá kò túmọ̀ sí pé wọ́n gbọ́ wọ́n yá fè yín bí wọ́n bá gbọ́ wọn sásọ pé yá fè yín torí di ẹlẹ owó yìí ń bẹ lọ́rùn bàbá yìí ń bẹ lọ́rùn ìyá yìí wọ́n ti sanjọ́ gbẹdà lùkìyà owó èèyàn kèé gbé owó téèyàn jẹyàn dúkìá tó jẹyàn kò lè gbé wàá san náà lópin ìgbà tí ọba sọ fún ìyá àfẹ rẹ àìsí ìkówó làlùkìyàmà dáàbò gbogbo ẹ̀ lásán iṣẹ́ rẹ náà ni wọ́n fi san àwọn iṣẹ́ rí rẹ tí ò tó mélòó fún àwọn àti nà tán fún ọmọ fún àìdá tí wọn lé ọ lórí lókù torí ẹnìkan ò ní yáfi ẹnìkan jọ gbé dàrúkìyà ọlọ́nkọ yáfi wa ọlọ́nkọ sànù wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa